الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونوفي بسم الله الرحمن الرحيم alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ ọlọ́run ọba àlékè ọlá kó máa bá ní ṣe àlékún àgbéga fúnlé ẹ̀kọ́ náà gbogbo àwọn tó kún iṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ tí wọ́n jẹ́ kẹ́ ẹ tún máa gbọ́ ohùn wa di àsìkò tí a wà yìí abẹ́lọ́hún kọ́lọ́hún kó bá ní san wọ́n ní ẹ̀san olóore ọ̀làlá haúlà wàlá kù wátà ìlàbí láìlà lẹ́yìn ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà láti inú alukur'an ibi tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa miftaudeen abdulsalam tí yóò ti máa fún wa ní àyọkà láti inú alukur'an bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم بنت إمران التي أحصنت فوجها فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين. ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa sùmọ́yà tìrìmẹ́dì bísmìlá. kọ́lá rasulullahi sallallahu alayhi wa sallam la salata liman la wudu alahu rawahu abu dawud translation the prophet of allah peace be upon him said there is no salat for the one who does not properly perform ablution transmitted by abu dawud lesson from the hadith salat without ablution is invalid in islam Ablution is an obli obli obligatory condition for acceptance for, for Islam. Ọlọ́run bá ní fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀. Jọ̀mọ́ tí ó bá rí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a tún bẹ̀rẹ̀ agbọ́nrin míì nínú ìdánilẹ́kọ̀ọ́ àlùmọ̀fìlìhùn wa tí à ń ṣe ní fourteen forty yìí. Abẹ Ọlọ́run ọba àlékè ọlá kó jẹ́ kó wúlò fún àwa tí à ń sọ àti ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ náà kó jẹ́ kí gbogbo wa ká bá níbi tí ẹgbẹ́ máa ń lérè ní ọjọ́ ìgbéǹde alkiyama ọ̀làlá haúlá wàlá kù wátà ilá bìlá ilà aliyu alazim pẹ̀lú yọ̀ǹda ọlọ́run agbọ́nrin tí a fẹ́ tún kán lù òun náà lè gbà wá tó àwọn ẹ́písòòdù bíi mélòó kan ṣùgbọ́n a gbìyànjú àti sọ díẹ̀ ńbẹ̀ ni a lè sọ tán òun náà ni àfàtún filibuyut àfàtún filibuyut àwọn aburú kan ti ń lọ láwọn inú ilé àwọn aburú kan tọ́já sí wípé ó ti wọ àwọn inú ilé àwọn aburú kan tó ń ṣẹlẹ̀ láwọn inú ilé mùsùlùmí tọ́já pé ilé mùsùlùmí náà ò mórí bọ́ nínú àwọn aburú yẹn táwọn aburú yẹn bá wá ṣẹlẹ̀ kí wá ní kẹ̀fíyàtúlẹ̀ hadar minha bó o láṣẹ wá sọ́ra. So kúrò níbi àwọn aburú yìí tí ò fi ní kó bánú ilé tiwa tó fi já sí pé gbogbo wa ó lọ bá ọlọ́run ní mùsùlùmí òdodo ṣèbá ti gbọ́ tọ́lọ́run ti sọ fún wa nínú alukur'an nínú súrọ́tù ala imran ọlọ́run ní òun pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ bẹ̀rù òun ọlọ́run ìtẹ́kùlọ́ àhákọ̀tùkọ̀ọ̀tì ẹ bẹ̀rù ọlọ́run ní ìbẹ̀rù òdodo ní ìbẹ̀rù pàápàá ẹ wá gbọdọ kú o wà látàmútúnà ìláwà antum muslimun àfi kẹ́ ẹ lọ ká lọ bá ọlọ́run ní mùsùlùmí òdodo lẹ́ni tó jupájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́run tí ò mú nǹkan mìíràn mọ́ ọlọ́run jàmá tó bá rí bẹ́ẹ̀ kó lè jásí páwọn inú ilé wọ́ọ̀jẹ̀ inú ilé mùsùlùmí òdodo àáfàá láwọn aburú kan bẹ tó ń ṣẹlẹ̀ láwọn inú ilé tọ́lọ́wọ́n bá àlékè ọlá tó ti pè wá sákèésí ẹ̀ tí ànábì sallallahu alaihi tó ti sọ àwọn àdíìsì ilẹ̀ fún wa níbẹ̀ táwọn àfẹ́ẹ̀sìn náà tí wọ́n tún ṣàlàyé àwọn àdíìsì kó lè já sí pé àwọn inú ilé wa àwọn aburú yìí kò ní máa ṣẹlẹ̀ a máa mú ní kọ̀ọ̀kan ìwọ̀nba tọ́lọ́run bá ní kásìkò kọ́ gbà wá òun náà lárara sọmọ kọ́lọ́run ọba àlékè ọlá kọ́ máa tọ́ àwọn àwa sọ́nà kó sì jẹ́ kí ìdánilẹ́kọ̀ọ́ yìí kó máa wúlò fún wa. Afa aláburú alákọ̀ọ́kọ́ tó ń lọ láwọn inú ilé òun náà ni ìṣọ́rọ́kùbìlà mímọ́ mú orogún pẹ̀lú ọlọ́run mímọ́ ṣẹbọ pẹ̀lú ọlọ́run mímọ́ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọn aburú yìí ń lọ láwọn inú ilé kò gbọ́dọ̀ máa lọ láwọn inú ilé tiwa tó bá jẹ́ lé mùsùlùmí àáfàá ní n tá ń pè ní ṣíríkù ìtọ́fẹnú ni tó sì kẹnu gidi àwọn nǹkan tó kó sínú sípọ̀ si nínú àwọn ẹbọ yìí ó ń bẹ nínú ẹ̀ tọ́já sí pé ẹbọ ńlá ni tọ́jẹ́ ṣíríkù akbar ó sì ń bẹ nínú ẹ̀ tọ́já sí pé asgar tọ́já sí pé òun ò tún tóbi tó ní ńlá tóun tún kéré sí i a gbọ́dọ̀ máa ṣọ́ra fún gbogbo àwọn irú ẹbọ yìí irú àwọn èwo lọ́wọ́ ń ṣẹlẹ̀ láwọn inú ilé tiwa lónìí ọ̀kan nínú àwọn aburú tó ń ṣẹlẹ̀ láwọn inú ilé mùsùlùmí lónìí òun ni ìmọ̀ so àsorọ̀ ìmọ̀ so ìgbé nǹkan kọ́ ẹnu ọ̀nà àbáwọlé ìfi nǹkan síbi abẹ́ pílò tá a fi sùn ìfi nǹkan kọ́nu kọ́ńbọ́ọ̀dù ló kọpá ń wá sọ ọlọ́run ló kọpá àfẹ́ káburú ó ṣe wá ló kọpá àfẹ́ kí wàhálà ó àáfàá nílé tó jẹ́lé mùsùlùmí irú àwọn eléyìí lọ ń bẹ torí pa àti rí inú sallallahu tó ń sọ fún wa pé iná rúkọ̀ wàtíwá látàṣírí kún anábì ní ẹ lọ ọmọ o ìmọ̀ pọ̀fọ̀ ìmọ̀ pọ̀fọ̀ wàtàmọ́ ìmọ̀ ìmọ̀ aṣọ àsorọ̀ asokọ inú ilé ni asokọnu mọ́tò asokọ ọmọ lọ́rùn kò kú mọ́ kọ̀ lọ mọ́ kọ́mọ̀ bá a kú àáfàá ní gbogbo eléyìí bó ṣe wà ní àdìfì wà tiwá látà àti ìmọ̀ ṣoògùn ọ̀fẹ́ ṣíríkún anabi sallallahu alaihi wa alihi wa sallam ó ní ẹbọ lélẹ́yìí ẹ̀yin mùsùlùmí ilé mélòó la wá dé lónìí tá àti bá kí wọn ó so nǹkan kọ́ ẹnu àbáwọlé ilé mélòó la dé lónìí nínú ilé mùsùlùmí tí wọn ò so nǹkan kọ́ ẹ̀yìn ẹ̀yin ẹrúsìn ọlọ́run in tó tún wá ba nínú jẹ́ jù in táwọn èèyàn tó ń so kọ́lé yìí ó lè já sí pàáfàá ni ó tún sèmí ìfẹ́ lòmíì pé ìsọ ọlọ́run rèé eléyìí ọmọ kan tó tó tó látinú àdó ńgbà wọn bá wá gbé kọ́lé tán wọ́n gbé kẹ́yìn kùlé wọ́n wá lè fi láàmì sàásálẹ̀ lórí àbí kán bá kọ kùrùsí yù lé lórí àáfà afẹ́ gbókọ ọlọ́run lórí ṣíríkù nǹkan méjì tí ọ̀jọ̀ra wọn ẹ̀yin ẹrúsìn ọlọ́run kí lè wá ó lè jẹ́ mùsùlùmí gidi àáfà ní ìkan nínú aburú tí ń lọ lọ́rọ̀ ẹbọ yìí àwa ò nídìí ká so nǹkan kọ́lé a nídìí ká gbé nǹkan kọ́lé a nídìí ká fi nǹkan sínú abẹ́ pílò a nídìí ká fi nǹkan sínú kọ́ńbọ́ọ̀dù gbogbo àwọn tó fi nǹkan kọ́lé lánàá sí wọ́n wá torí ẹ̀ mọ́ kù só lè wá torí ẹ̀ mọ́ kò lé wọn sọmọ torí ẹ̀ mọ́ kù nù lé wọn ṣé ìgbóná torí ẹ̀ mọ́ jà nù lé wọn ẹ̀jẹ̀ agbára lọ́lọ́ ṣèbẹ́ ẹgbọ́n tànàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ń sọ ó ní màní alákọ̀tẹ̀mí ìmọ̀tàn wúkìlà ilé ìhà ẹni tó bá ti lóun ọ̀ so nǹkan kọ́ ni òun ọ̀ máa so kọ́ apá òun ọ̀ máa sókọ́ ọmọ lọ́rùn òun ọ̀ máa sókọ́ bàrà àdì òun ọ̀ máa gbé kẹnu ọ̀nà ilé mọ́tò lòun ọ̀ máa sókọ́ sí inú kọ́ńbọ́ọ̀dù lòun ọ̀ máa fi sí abẹ́ pílò ni ọlọ́run ọ̀ nǹkan yẹn ọlọ́run jẹ́ kó yẹ pé ntọ́ kò lágbára bí èmi ọlọ́run ìyẹn ló fà tọ́jẹ́ pàwọ́ ti kọ́ wa ní ntá ṣe ají àdúrà tá a ṣe a ṣe alihamudulilayi lẹ́dìí àyáná báàdà máa mọ́ tànáwá ilé ìnúṣọ àṣàlùwàlá akírun àkàkùrù sí yúlẹ̀yìn ìrun àkàkùlùwà láwù falak nas àti ikhlas àkà ní mẹ́ta mẹ́ta odidi ìsọ ọlọ́run ni àwọn àṣkárù tá a ṣe láàárọ̀ àwọn òbí kẹ́lí mẹ́tì láàyè tá mìṣárì máa kọ́la kọ́ á sì mẹ́ta bísímìláì lẹ̀dí láyà dúró máa sinmi ìṣe ń fi àrùdí wà láàfi sàmà wà wúwà sẹ̀mí wòlé àlè mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn àṣkárù tá a sọ díẹ̀ bẹ́ẹ̀ wà láyì téèyàn bá ń ṣe ní gbogbo ògbà pẹ̀lú ìmánì òdodo ọlọ́run máa fi sọ rẹ̀ sọ́ọ̀yàn a gbọ́dọ̀ gbìyànjú ká mọ̀ pé n tá ṣe tá a bá jí ṣẹ̀rí àti kọ́ wa a tún fẹ́ bóde nù lé bisimilayi táwa kálítù alàlá láhàúlà wà láàkú wátà ilábìlà àwọ̀ lágbára àlété kankan a tún wà lábẹ́ ẹ̀sọ́ ọlọ́run bó ṣe wà ní àdìsí a tún darí délé ó ní n tá a ṣe a fẹ́ sùn ó ní n ṣe a fẹ́ jẹun ọ̀làdúrà tá a ṣe a fẹ́ wọṣọ gbogbo eléyìí ni káwa mùsùlùmí ọ lọ kọ́ a máa ka kùránì nù lé wa a máa ka bákọ́rà níbi ìjọ kẹta jọ kẹta ẹ máa play kùránì nínú ilé yín ìsọ ọlọ́run wà fún yín eléyìí ti tó wa ọ̀rọ̀ wà lọ́rọ̀ tarọ àsorọ̀ àsokọ́ àsokápá àsokọ́rùn gbogbo eléyìí ìlànà ẹbọ ni ara ìlànà ẹbọ tí lọ láwọn inú ilé òun ni káwọn mi ò bíbejì láwọn inú ilé wọn kán máa sọ̀rọ̀ òbejì eléyìí èsè ìlànà ẹ̀sìn ọlọ́run ká sọ́ra ara ẹ̀ náà ni kí nǹkan ọmọ ti ìṣẹ̀lẹ̀ tà ìṣẹ̀lẹ̀ gbogbo àwọn ọmọ àti sáwọn ń gbẹ́rẹ́ ráǹdì ọrùn twenty one ètà fàákésá ètà lo bíléèdì ètà lo ọ̀pálámbá àti gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ inú ilé mùsùlùmí gbọ́dọ̀ free kúrò níbi ẹbọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ jẹ́ ká sọ àwọn inú ilé tiwa kẹbọ kó má máa ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run bá àlékè ọlá yóò máa fi sọ rẹ̀ sọ wa àáfàá ní díẹ̀ lélẹ̀ lórí ọ̀rọ̀ ẹbọ nínú àwọn aburú tó ń lọ láwọn inú ilé mùsùlùmí ọ̀kan bẹ́ẹ̀ nìyẹn ẹlẹ́kejì òun ni àtàbá rouge afa lára burú tó ń lọ láwọn inú ilé mùsùlùmí lónìí ọ̀rọ̀ àgbáyé là ń sọ kì sọ̀rọ̀ nàìjíríà nìkan òun náà ni káwọn èèyàn máa fi ìhòhò hàn pàápàá àwọn ọmọ obìnrin àwọn ìyàwó àwọn ọmọ wa tí wáyé pé wọ́n jọ ọmọ obìnrin kán máa fi ìhòhò wọn hàn eléyìí débi àwọn ọmọ ọkùnrin náà kán máa wọ àwọn aṣọ oníhòhò ẹ máa wá gbá àwọn àròyìn àwọn àròyìn ìrọ̀lẹ́ ibi tọ́já sí pé ẹ̀gbọ́n àtàbúrò tí wọ́n ti ibi tọ́já àwọn ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò tán jọ ń gbénú ẹbí àwọn àdánwò eléyìí náà ń ṣẹlẹ̀ àáfàá ní láwọn inú ilé tiwa bọ́kùnrin ó ṣe múra bóbìnrin ó ṣe múra àti sọ́nù ìdánilẹ́kọ̀ọ́ wa lọ́dún yìí ìyẹn ò ní já wéèsì àsìkò lórí ẹ̀ àṣé yìí máa rìn òhò kò yẹ kó ṣẹlẹ̀ nínú ilé tiwa kò yẹ káwọn ọmọ tiwa ó fẹ́ bóde kọ́ máa wọ ọkùnrin ó wá ságì ṣòkòtò kó gbé ṣòkòtò bẹ̀bẹ̀ rẹ́ẹ̀dì kọ́ ọmọ tiwa ó fẹ́ jáde kọ́ wá múra bí ọmọ tọ́já sí pé ọmọ tọ́ọ̀gì ni kọ́ ọmọ tiwa obìnrin ó fẹ́ jáde kọ́ jáde bí ọmọ aṣẹ́wó kò yẹ kélé ọmọ ṣẹlẹ̀ láwọn inú ilé tiwa ara àwọn àáfàá tó ń filibuyut ara àwọn aburú tí ń lọ láwọn inú ilé tí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ láwọn inú ilé tiwa òun ni. ẹlẹ́ẹ̀kẹta àáfàá lóhun náà ni ìtìná wilkalb àáfàá ní láwọn inú ilé lónìí òun ni ọ̀rọ̀ ajá sínsìn ìmọ̀ sin ajá láwọn inú ilé aburú ẹlẹ́ẹ̀kẹta nú aburú tí ń lọ láwọn inú ilé tí ó máa lọ nínú ilé mùsùlùmí mùsùlùmí èèmọ̀ sin ajá mùsùlùmí èè máa jẹ ajá mùsùlùmí èè máa ṣòwò ajá torí pa ti rínú àdífì àfáà wa Abdullahi ọmọ Umar kọlọmba ni yọ́nú sí bàbá àtọmọ ó ní sẹmíìtù rọsúlà lọyìn sọlọlá àlùwà sálàmà yẹkùl mọnìkùtà náà kẹlban ìlà kẹlba sọyìdìn àwòmáṣìyà fa iná wùyàn kùsùmìn àjìrì ìkúlà yẹwùmín kírọtọn rọwáwùlì bukhari yuwa muslim àáfàá abúlé ọmọ umar sàbẹ pàtàkì ni tó dún ní mànàbí sọlọlá àlùwà sálàm púpọ̀ ó lóun gbọ́ tànàbí sọ pé ẹni tó bá ń sin ajá yàtọ̀ sí ajá tá a fi ń dẹdẹ àbí ajá tọ́já sí wípé à ń lò wọ́n fún àwọn nǹkan ọ̀sìn wa irú àwọn ajá báyìí náà máa ń pè ní alkelibul muallam ajá tí wọ́n ti train tọ́já sí pé tọ́ba àwọn ọdẹ wọ́n máa ń lò wọ́n àwọn farmers àwọn àgbẹ̀ wọ́n máa ń lò wọ́n táburú bá fẹ́ ṣe àwọn ẹranko ajá wà láti wọn irú ajá báyìí wọ́n ń lò fún iṣẹ́ ọ̀gbìn àbí iṣẹ́ ìmọ̀ dẹdẹ irú tó bá ti yàtọ̀ sí irú ajá báyìí nínú ẹ̀sìn ẹni tó ilé ń sin ajá nínú mùsùlùmí ànábì sallallahu alaihi wasallam ó ní tó ṣe déédéé òkè údù ńlá méjì òun ni yóò máa dẹ́kù nínú iṣẹ́ rẹ̀ jàmọ́ ajá ò lè sọ wa ọlọ́run ló ń sọ wa ṣèbá àti ráwọn ilé tí wọ́n ń sin ajá tọ́jẹ́ pé ńgbà táwọn ẹlẹ́gìrì tí wọ́n débẹ̀ wọ́n sì wá àwọn ìbọn tí èdùn pọ̀ ajá ti lọ ńgbà ajá lọ tán sí ń lówó ajá ọ̀wà ní lọ ọlọ́run ni kó máa sọ wa kọ́lọ́n kó bá ní tó ń lù wá ṣe kó máa fi sọ ẹ̀ sọ wa àáfàá ní ajá ò gbọdọ̀ mọ jẹ́ ń tá àmọ̀ sẹ̀ láwọn inú ilé wa ló jásí pàànàbí sallallahu alaihi wasallam ó ní tájá bá tẹnubọ̀ yìíkéyìí àwọn nǹkan tá à ń lò a gbọ́dọ̀ fọ̀ bí ẹ̀ẹ̀méje ìkan ń bẹ̀ pẹ̀lú yèèpẹ̀ ajá fún rẹ̀ ẹran ẹlẹ́gbin ni bob tẹnubọ̀ nǹkan wa ọ̀sọ̀dẹ̀lẹ́gbin irú eléyìí kò gbọdọ̀ jẹ́ nǹkan tí ó máa lọ ní inú ilé wa pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ẹ pàdé wa nínú apá kejì nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí àáfàá tó ń fìlìbù yù àwọn aburú eléyìí tí ó ń lọ nínú àwọn ilé kọ́lọ́n kó sọ àwọn inú ilé wa kúrò níbi aburú ilé ẹ̀kọ́ mufleon high school àwọn náà onígbọ̀wọ́ ètò yìí àbẹ̀rẹ̀ táàmù quiz tá a fi síta á sọ ánsà rẹ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe sọ èèyàn tó lé lọ́gọ́rùn-ún àwọn ni wọ́n dáhùn ìbéèrè yẹn àti fẹ́ ìyanjú ẹ̀ tán nígbà tá a bá rí bí apá ti ń bọ̀ á sọ àwọn wo ni wọ́n jẹ ẹ̀bùn àti tí wọ́n jẹ ẹ lè fẹ́ pé ilé ẹ̀kọ́ mufleon láti ṣèwádìí nípa ọ̀rọ̀ admission tó ń lọ lọ́wọ́ abẹ́ ẹ fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a tún máa pàdé ìmọ̀ united islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.